أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون صدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون الحمد لله الذي أحل الطيبات وحرم الخبائث والصلاة والسلام على من بعث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحابته أجمعين adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba wa ọba tó ṣe àwọn nǹkan tó mọ́ ní mímu àti ní jíjẹ tó ṣe ní halali fún wa tó ṣe ní ẹ̀tọ́ fún wa ọba yìí náà lọ́ba tó ṣe gbogbo ìdọ̀tí léèwọ̀ ká máa jẹ àbí ká máa mú ìfẹ́ ọlọ́run kọ́ máa bẹni ká gbé dìde tó jẹ́ pé ìkẹ́ ló jẹ́ fún gbogbo ayé kó bá wọn sàábà rẹ̀ ìkẹ́ náà kó bá pínlẹ̀ yìí wọn kó bá wọn yàwó ẹ̀ àti gbogbo àwọn ará àti gbogbo olùjọ́sìn ọlọ́run ọba wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa a fẹ́ gbé ọ̀kan yẹ̀wò tó ṣe pàtàkì nínú nǹkan tí ẹ̀sìn wa ṣe léèwọ̀ ká máa mú òun náà ni ọtí mímu ọtí ẹmu ògógóró ṣẹpẹ ògùrọ̀ àti gbogbo àwọn ọtí tó lóókọ tó jẹ́ pé ọlọ́wọ́n bá nìkan lọ́mọ yóò kọ tó ní alhamru ibadallah ọtí mímu fún mùsùlùmí òdodo àti fún mi èèyàn tí ń ṣe mùsùlùmí èèwọ̀ ni èèwọ̀ lọ́tí láti máa mú èèwọ̀ ni kí ọtí ọ bọ́ sínú ẹnu ọmọ èèyàn kọ́ wá lọ́nà okùn rẹ̀ yóò lè dá aburú lẹ̀ fún ni alhamru ẹ̀ẹ̀ma tí wọ́n ń pè ní ọtí jama hiya ma khamara al-aqla gbogbo tí ń bá ti ń jẹ́ etí ń kó bá ọpọlọ tí òfin ní ṣiṣẹ́ dáadáa mọ́ àbí tí wọ́n máa múyàn hún rírà tí òní máa ti ń ṣe mọ́ òun ni wọ́n ń pè ní ọtí gbogbo nǹkan téèyàn mu tí ó da mẹ́mórì ọpọlọ rú téèyàn wá níbi èèfù náà màmá òun ni wọ́n ń pè ní ọtí mímu orúkọ tó wá nípọ̀ àwọn tí wọ́n ń pè lọ́tí la ṣàlàyé yẹn jẹ́ máa hukumu ṣúrùbìhà kí ni ìdájọ́ kéèyàn máa mutí nínú ẹ̀sìn Islam haram èèwọ̀ ni kéèyàn máa mu ọtí nínú ẹ̀sìn Islam wọ́kẹ̀ bí ẹ̀dà tòmí kaba ìròdò náà ó tún wá jẹ́ kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá tó jẹ́ pé bẹ́yẹn bá kú lérí ẹ̀ iná ti dúró déèyàn ọlọ́run ó jó ní tọ̀hún nájọ́ alkiyama bí nafsi kitabillahi ta'ala wa sunnati rasulihi sallallahu alaihi wa sallam èmi tí mo sọ bẹ́ẹ̀ ọlọ́run ọba wa ló sọ bẹ́ẹ̀ nínú Qur'an anábì ló sọ bẹ́ẹ̀ nínú hadithi rẹ̀ sallallahu alayhi wa sallam ọlọ́run sọ nínú al-Qur'an suratul ma'ida chapter five verse ninety ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitani rajim ya ayyuhal ladhina amanu ẹ̀yọ́ olùgbàgbọ́ òdodo innamal khamru wal maisiru ọlọ́run ọba ní innamal khamru ọtí mímu wal maisiru tẹ́tẹ́ títa wal ansọ́ọ̀bù ká máa pẹ̀rẹ̀ sí dúnṣà wal azlamu ká máa lọ lè wọṣẹ́ ríjísùn min amali ní iṣẹ́ ìṣù ni o fajitanibuhu la'allakum tuflihun ẹ sí ọtí mímu kẹ́ẹ̀lé bá jèrè ẹjìnà sí ọtí múmu baa bá jèrè àyà yẹn jẹ́ wò dáadáa Maida àyà 90 ọlọ́wọ́n bá ní ríjìsùn ìdọ̀tí ni ẹlẹ́ẹ̀kejì àmàlù ẹni tí ó fẹ́ rí wàhálà tí ó fẹ́ kọlu èṣù tí ó fẹ́ kéṣù ọmọ ṣiṣẹ́ nu ayé kó jìnà sọ́tì fọ́jì tẹ̀lé búhù aláàlẹ́ mi mọ́ yín èmi mo ara yín mo máa ń tọ́wà nínú ọtí fọ́jì tẹ̀lé la'allakum tuflihun kẹ́lẹ́ jèrè ajẹ́ pé bẹ́ẹ̀ ọba fẹ́ jèrè ọtí ni ọ máa mú ẹni tí ọba fẹ́ jèrè ọtí ni ọ yàn láàyò tí ọ mú ọlọ́run mọ́sàdíyá jèrè o ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì òjísọ́lá muhammad sallallahu alaihi wasallam anábìnrin inna allaha ọlọ́run ọba wa wa àtòjíṣẹ́ rẹ̀ èmi tí ń bá yín sọ̀rọ̀ yìí harrama bai alhamri mo ṣe léwọ̀ kẹ́ máa ta ọtí ẹ̀yin tẹ́ ń ta ọtí ẹ̀ ń derí àwọn èèyàn rú ni ẹ̀ ń berí àwọn èèyàn jẹ́ ni ẹ̀ ń dá aburú sí àwùjọ yín abẹ́mà ìwọ ni o ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta eléyìí ló burú jáde la ilaha illallah ọlọ́run ọba ṣépèlé gbogbo ẹni tí mutí àtẹni tí ń contribute sí bí ọtí ó ṣe di mímu anabi محمد صلى الله عليه وسلم شارب الخمر ملعون ومن شارك فيها ẹni tí ń mutí ọlọ́run ti ṣe pèlè gbogbo ẹni tí ń contribute tí ọ tí ó fi di múmu ọlọ́run ṣe pèlè anabi ni la'anallah anabi ni jibril wa báwọn ọwọ́ ni ya muhammad ìwọ muhammad sọ àwọn ìjọ rẹ̀ ipe mi ọlọ́run ọba la'anallahu al-khamra mo ti ṣépè lé ọtí wáṣá àríbáhà gbogbo ẹni tí mu ọtí èmi ọlọ́run ọba ti ṣépè lé wáṣá àkíyàhà gbogbo ẹni tí ń fún yàrá lọ́tí mu ìbá àmọ́ mutí mo ti ṣépè lé wábà ha gbogbo ẹni tí ń ta ọtí mo ti ṣépè lé alájẹ ọlọ́tí alájẹ ọlọ́tí kọ́mpìnì tí ń tọ́tí ọlọ́run ọba ni mo ṣépè lé gbogbo wọn wọ́n mú ta áhà ẹni tí ń lọ lè rọtí ọlọ́wọ́n bá ní mo ti ṣépele wọn wọ́n á ṣíra ha gbogbo ẹni tí ń produce ọtí kèé mú àmọ́ òun ní kó àwọn tí wọ́n fi ń sọtí ní pàápọ̀ ní produce ẹ̀ ọlọ́wọ́n bá ní mo ṣépele wọ́n mọ̀ ń kẹ́ ṣíra ha gbogbo ẹni tó lè bá àyàn fẹ́ ẹ̀dàkùn èmi ọ̀mọ́ àpò ẹ̀dàkùn ẹ̀ bá ń já ewé àti àwọn egbò àti gbogbo àwọn èso tẹ́lẹ̀ fi ń sọtí ẹ mi pòó wọ́n mọ̀ ń kẹ́ ha ọlọ́run ṣépele wàhámìláha gbogbo ẹni tí ń gbé ọtí káàkiri tí ń gbé ẹrù káàkiri ẹ̀rọ tí ẹ̀rọ tí ọlọ́run ṣépele wọ́n ní mahamu lẹ́ta ilé ìhà ẹni tí ẹni tí ń gbé ọtí rù yàn ọlọ́run wa ha ẹni tí ń jẹ owó tí wọ́n látara ọtí títà ẹni tí ń jẹ owó ni ọlọ́run ṣe pèlè wọn náà kọlọmọsọ ìsọ nílẹ̀ o àyìnbọn kan lọ́pọ̀ o kìí ṣe ọ̀rọ̀ fúnfún yẹ lọ́dọ̀ ọlọ́run kọlọmọsọ yìí wọ padà sí dáadáa la ọ̀sára lè ayé wáhì ẹnì kankan ọgbọ́dọ̀ sọ pé èmi ta èmi kan máa ń gbérú àwọn èèyàn ni èmi mú èmi kà bá ń ta ni àwọn mẹ́wàá tọ́lọ̀ ń ṣe pèlè ní ọtí rẹ̀ kò sẹ́ni ọ àwọn àfààní kọ́dà ẹni tọ́lọ́wọ́n ò dárúkọ tànàbí ò dárúkọ tó náà bá ti contribute síbọ́ tí ó ṣe jáde sáyé tẹ́rí àwọn èèyàn ó ṣe dàrú táwọn èèyàn wọnú ilé ọtí pẹ̀lú ọpọlọ tó pé tí wọ́n gbé ọpọlọ wèrè jáde tí wọ́n máa wá wa mọ́tò tí wọ́n máa pa àwọn èèyàn tí wọ́n máa wá dalẹ̀ rú tí wọ́n máa bá nǹkan jà tí wọ́n sọ dúkìá nù gbogbo wọn pátá lọ́lọ́wọ́n bá ṣépèlé bọ́ọ̀ bá fẹ́ képè ọlọ́wọ́n bá ṣépò lérí rẹ̀ stop drinking tọ́kí ni dáadó الخمر khamr ẹ̀yìn wáyá mi nínú ẹ̀sìn Islam àwọn ànírà olóṣe ẹ̀wà fún wọn tí tí ọlọ́wọ́ bá fi ṣe léwọ̀ nítorí pé ma harrama Allahu shay'an illa hazarana minhu ọlọ́wọ́ bá ò ní rí nǹkan kan tó jẹ́ ìwọ̀ fún wa àfi kókì wá ń lọ mẹ́ àdúrọ́rù diniya àdúrọ́rù sahiyya àdúrọ́rù ijtima'iyya wọ́n lẹ́yìn tí máa mú ọtí ẹ̀sìn lò ní lálàáfíà lẹ́yìn náà ara rẹ̀ bọ́dì rẹ̀ a ní lálàáfíà ẹlẹ́ẹ̀kẹta àwùjọ tó bá wà àwùjọ òní òní lálàáfíà ẹnu ẹbí tí wọ́n bá ti bí ọlọ́tí ládùúgbò tọ́lọ́tí bá ń gbé síríìtì tọ́lọ́tí bá ń gbé àwùjọ tọ́lọ́tí bá wà á ẹ̀ bọ́ kú ọpọlọ tó pé yóò ẹni tí mo tí ọ wá dá gẹ́gẹ́ bí wèrè ìjìnìá mẹ́ni dọ́kítọ̀ mẹ́ni dọ́kítọ̀ mutí ìjìnìá mutí pòfẹ́sọ̀ mutí ọlọ́pọlọ gbígbé kọ́dà àfáà mi mutí ọlọ́run fi ń sóògùn àwúre oògùn tajà ọpọlọ ẹni tí bá ń mutí òní ti ṣe dáadáa má ṣẹ́ẹ̀sì mọ̀ pé ọpọlọ yìí là fi ń darí ojú ọpọlọ là fi ń darí etí ọpọlọ làá fi ń darí ẹsẹ̀ bọ́pọlọ ọba ti ṣiṣẹ́ dáadáa má ojú ọmọ wa wòwò kú ọ ètò ọmọ gbọ́gbọ́ kú gbọ́ ọwọ́ ọmọ múmu kú mu ẹsẹ̀ ọmọ rìnrìn kú rìn yọ ọmọ wa lọ lè hàn àwọn èèyàn léèmà yọ ọmọ da àwọn èèyàn láàmú nígbà tó ò ṣiṣẹ́ má wa ń wèrè o wọn níbẹ̀ bá rí wèrè tó bá rí kànga àmọ́ ẹni tí ó mutí wọ́n ní wàláhì ó lè bọ́ sínú kànga tí ó sì níbẹ̀ lòun sọmọjúmọ́ ẹ̀yìn rí wọn ládùúgbò yín pẹ̀lú súùtù pẹ̀lú súù lẹ́sẹ̀ ọmọlúwà bí jáde inú ilé aláàjì wọn mú mi gọ́tà èyí ìtìjú iná tó láàkàyè oníṣiṣẹ́ má òun náà sì bá ara ọlọ́mọdé àwọn ríro bọ́ bá dédé kéde lọ́ọ́ dàrú yà di ọtí mọ́ ẹlẹ́ẹ̀kejì ìyá umul khaba'i wọ́n ní ọtí òun ní ìyá gbogbo iṣẹ́ bú gbogbo iṣẹ́ bú téèyàn bá máa ṣe tẹ́lẹ̀ téèyàn bá ti ń mutí yọ máa wá ṣe é afáwọn Usman bin Affan ní àwọn sahaba radiyallahu anhu yìí sọ fáwọn èèyàn ìgbẹ́ èèyàn ọmọ èèyàn ìjì tẹ́nibú alhamra ẹ̀jìnà sí ọtí fàyínnáha ummulkhaba'is ọtí múmu fàyínnáha ummulkhaba'is òun ní ìyá gbogbo rẹ̀ ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tó o bá máa ṣẹ̀ tẹ́lẹ̀ tó o bá fi mutí o máa ṣe é òun ní máa ń bí ẹ̀ṣẹ̀ tí wọ́n lè dèrè máa ṣe ọtí máa ń bí ẹ̀ṣẹ̀ ni lẹ́yìn ìgbà tó o ti gba ẹ̀ṣẹ̀ ọtí mímu o tún wá máa wà míì tí ewu tẹ́lẹ̀ látara ọtí bọ́ọ̀ bá ṣe ṣìnà tẹ́lẹ̀ wọ́n máa ṣe torí o lè jòkó nílé ọtí kọ́ mọ́ra ṣẹ́wó mẹ́ ọ máa ta tẹ́tẹ́ ilé ọtí ni wọ́n ti ta á ọmọ wa ọmọ ṣe ọmọ àta ilé ọtí làwọn ọmọ àta máa ń jòkó ọmọ jó bẹ́ẹ̀ lọ ọmọ gbọ́ mísíkì ó sì máa kọrin o ò lè sọ pé wọ́n mutí ò ní gbọ́ mísíkì torí gbogbo bí wọ́n ti mutí láyé wọ́n fi lè mísíkì ńbẹ̀ àlìjànú ní sì ń jẹ́ bẹ́ẹ̀ ìfihàn ọpọlọ ẹni ṣeré àlìjànú ni wọ́n ń pè ní mísíkì ẹ̀rọ àwọn tí wọ́n máa ń kọrin náà ní ẹbẹ́ rí ni wọ́n ṣe máa ń ṣe ni wọ́n ṣe máa ń rí ọ̀ọ́dà kọrin ó dònújó ó wọ́n koda awa àwọn ọ̀dà pààyàn afọ́wà Uthman bin Affan radiyallahu anhu wọ́n ní arábìnrin kan bẹ arábìnrin yìí alágbèrè ni wọ́n wá ní fi ọ̀kan ní àwọn ẹni rẹ̀ ti ń bẹ láàrin ìlú wọ́n wá ẹni yìí kan lọ lè pè wá pé kọ́dà kùn kọ́ wá báwọn jẹ́rìí lérí ọ̀rọ̀ kan ẹni bá ti jẹ́rìí lérí ọ̀rọ̀ sojú mi àṣáhìdẹ̀ ọmọ ọdọ rẹ̀ ọba lọ́lẹ̀ afa àfá yìí afa nígbà lọba wọlé lọ́bánikà àfá tó wọnú yàrá afọ tó wọ́bẹ̀ ó ní tó wọnú yẹn ni wọn wà àwọn tí wọ́n fi parí ìjà ní ìlà àti ọ̀dẹ trump fáfá nígbà tí wọ inú o kò tó lónìí ọba mi ṣe sìnà tó ọba tó wá ṣe sìnà ọ̀bẹ èyí tó wà lọ́wọ́ mi ọ̀pá bọ́ọ̀bá ti ṣe sìnà ó sì pa bọ́ọ̀bá wà lè pa sórí ìbò ọtí tó wà lẹ́yìn ó mu ọ̀ gbọ́dọ̀ mọ́sẹ̀ kanu mẹ́tẹ̀ẹ̀ta kó tó jáde ń bí láìsí bẹ́ẹ̀ á pariwo rẹ̀ káàkiri gbogbo ìlú àwa dójú ti ọ àfààní ìskéni hamra ọtí ni ẹ fún mi àfààrò pé ọtí fúyẹ́ òun fúyẹ́ ẹ̀dí mutí fàṣẹ́lẹ̀ bẹ̀rẹ̀ hàn láfà bá mutí ẹni rẹ̀ ibá mutí ó mutí sáyá Allahu akbar pàṣánà bí ha lárábìnrin yìí máa ń fọ́ra alá lọ́bá bá ṣe ṣìná tún ma akẹ́ta sikina ọba tó gbọ́ ọbẹ̀ fàkọ́tàlẹ̀ lọ́gbọ̀lá Allahu akbar lọ́bá pa ọmọ yìí alhamru àti ọtí òun ní ìyá gbogbo ṣẹ́bù gbéyàn bá ti ń mutí ó máa pààyàn ló ìtọ́jú ògbé mọ́tò sójú ọ̀nà ó lè fi pààyàn náà ni bọ́ọ̀ bá ti ń mutí ẹbí rẹ ìyàwó rẹ ọmọ rẹ ò ṣèfù lọ́wọ́ rẹ nítorí kò sọpọlọ lórí má má ọmọ aláàjì ọtí ti tó wo obìnrin tó obìnrin obìnrin obìnrin tọ́lọ̀ nǹkan lé broda mutí kò sí ìpínlẹ̀ ní mùsùlùmí bẹ́ẹ̀ bá ti ń mutí gbogbo aburú ní ọmọ ṣe bá a fa yìí abẹ́niré yìí ó sì pa ọmọ nù ó sì sì náà tún mutí tí ìbá ti ń mutí gbogbo rẹ̀ ẹ̀sẹ̀ ní ọmọ ṣe. ẹlẹ́ẹ̀kẹta tí ọlọ́run bá fi ṣe ọtí ní èèwọ̀ nítorí ìnira tó ń bẹ̀ ìsọ́bìbò àdáwọ̀tà wàlúbàkúdọ́hà bẹ́ẹ̀ ní mùsùlùmí ọtí máa ń ṣokùnfà ọ̀tẹ̀ àti ìbínú àti wàhálà láàrin àwọn ọmọ yẹn bẹ́ẹ̀ni kan bá ti ń mutí láàrin wa eré rẹ̀ ò ní pé dáadáa má bọ́ bá ti dé mọ́sálásí a máa sọ̀rọ̀ ọ̀tún yóò máa sọ̀rọ̀ òsì bẹ́ẹ̀ni kan bá ti ń mutí nínú ẹbí e, bá a bá ti ń ṣe mítìnì ọ̀tọ̀ ní tá a máa sọ̀rọ̀ tí wọ́n máa sọ ìkórìíra ó máa ṣẹlẹ̀ láàrin wa bẹ́ẹ̀ni kan ti máa ti mutí láàrin wa wọ́n nítorí pé ọtí máa ń dá ọ̀tá àti ọ̀tẹ́lẹ̀ ọlọ́run bá ní ìnáma yorí ìdó ṣe ìtọ́nù ayòkè àbẹ́yìnà kòmùnà àdáwátà wọ́lbàgùdọ́ ọlọ́run bá ní ọtí múmu òun ni èṣù máa ń lò innama yuridu shaytanu an yuqi'a bainakumul adawata wal baghdha'a fil khamri wal maisir èṣù ọ máa dá ọ̀tá àti ọ̀tẹ́lẹ̀ láàrin yín tẹ́ ẹ bá ti ń pàdé ńlé ọtí abẹ́ mutí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ńlé ọtí ẹgbẹ́ tó ní hehehehe èṣù ti dé ẹ máa kúrè rárá yín ẹ máa lera yín ká tẹ́ ń pàdé ilé ẹtí ń ta tẹ́tẹ́ tẹ́nìkan dáwó tẹ́nìkan kó wọ̀lùmẹ́sìrì ọlọ́run bá ní eré ilẹ̀ èdè dáama ẹ máa bàlújẹ́ suratul Maida àyà 91 chapter 5 verse 91. ẹlẹ́ẹ̀kẹrin yusabbibu al-qat'a anillahi wa dhikrillahi wa ibadatillah gbogbo ẹni tí máa ti mutí kò ní rọrùn fún láti máa sin ọlọ́run èèyàn gbọ́dọ̀ máa sin ọlọ́run ọba kó tó máa mutí èèyàn gbọ́dọ̀ máa mutí kó lóun sin lọ ọ̀kan lọ fún kan ni bẹ́ẹ̀ èèyàn bá ti mutí kò ní rọrùn sí ọlọ́run ni wáyà sódàkùn máa ọtí ọmọ di yín lọ́wọ́ láti rántí ọlọ́run remembrance of Allah wà á ní sọ́lá ọtí ọmọ di yín lọ́wọ́ láti kírun ẹ nílọ lè kírun bẹ́ẹ̀ bá mutí bẹ́ẹ̀ bá mutí tẹ́lẹ̀ nílọ lè kírun gan ìka kúkà lẹ́ẹ̀ máa ka kọ́dà àwọn màláìkà tí wọ́n bá ń gbóòórùn ọtí wọ́n sì máa ṣe pèlè fàálẹ̀ hantum muntahun ọlọ́wọ́n bá ní ṣe ẹ kú ní ọtí ẹ̀yin sàhábà àwọn sàhábà ní intahaina intahaina àti gbọ́ àti stọ́pẹ̀ àní mutima o àní mutima o ọmọ ìyá mi wọ́n náà pinnu láti ní lọ́kù ní mutima tọba fẹ́ lé nínú ẹ̀mí rẹ tọba tó ń fẹ́rí kalẹ̀ ní ìfẹ́rí kalẹ̀ sùjúdù lérí irun kọ́ ọmọ pé ọlọ́run ọba pé ọlọ́run kọ́ mọ́sà yọ tí kò náà rọrùn nítorí pé aburú náà dálẹ̀ fún láyé bí àtijọ́ àti tìhá. qala rasulullahi sallallahu alaihi wasallam àdẹ́bùwà muhammad sallallahu alaihi wasallam sọ fún wa káàfin ma bí ọtí ṣe burú tó anábì ni ma ń ṣẹ́rí bára hamura wa sakar gbogbo ẹni tó bá mutí tí ọmọ tí ń ṣe má lámù tukbali láwù sọdáàtú arba'ina sọdáà yóò ma ń kí irun forty days wọn ò sì ní gbà lọ́wọ́ rẹ̀ kò sì gbọ́dọ̀ má kí wọn ò sì ní kọ́ ládàlẹ̀ ọgbọ́dọ̀ má kí o wà á wo ọ̀sọ̀ọ̀sẹ̀ lọ́wọ́ máa mutí àní forty days wọn ò ní gbà nú ẹ ó sì gbọ́dọ̀ má òun náà fàyín bá ta dákẹ́lẹ́ náà rọ̀ anábì ni lọ́wọ́ báyìí lè kú lérí kó o sì mutí òun lè wọ náà nì fàyín tábà tábà Allahu alayhi àmọ́ tó bá lò mú má gbogbo ètò ti mú sẹ́yìn ọlọ́run sì ṣàforíjì yẹn fún ọlọ́mọṣẹ́ ìṣàánú wa jama ẹlẹ́ẹ̀karùn-ún alẹ́kámúrú mùtìlífàtú lèlìmáàlì wa sàyàrá àti wọlé mú tàlákàtì wọ́n mú tàlákàtì lè mú jama ẹni tí bá mú ọtí wọ́n ní yọ́ ọmọ sowó ọmọ lọ lè fowó ra ní tí ó dọ̀pọ̀ lọ ẹrú ẹlẹ́ẹ̀kejì ọmọ wa bà mọ́tò jẹ́ àti mọ́tò tiẹ̀ àti mọ́tò mọ́tò ọmọ rẹ̀ lè gba àwọn èèyàn torí ọpọlọ tó fi tẹ tọ́tù rẹ kò sí lórí rẹ mọ́ ọpọlọ tó tẹ bírèkì ò sí mọ́ ẹni bá ti ń mutí nínú àwùjọ ọ̀yẹ́ kí wọ́n máa tì í máa lé ní kí wọ́n sì máa fún búlálà wọ̀lú mú tẹ̀lé káàtì ọmọ bàǹkan jẹ́ ẹ máa gbọ́ ní gáréèjì tó máa ní bẹ́ẹ̀ bá ń wakọ̀ ẹ má mutí bẹ́ẹ̀ bá ń mutí ẹ má wakọ̀ kọ́dà àwọn ọmọ gádàdì náà máa fi kọ̀ dáa kéèyàn máa wakọ̀ pẹ̀lú ọtí mímu ọlọ́run ọba lọ́kọ́ ṣe ilé wọ̀ jẹ́mà ẹlẹ́ẹ̀kẹfà dìyà ọ̀làwùláàdì wal ahli rubama yaqtulu awlada wa usrata gbogbo ẹni tí bá mú tí wọ́n ní yóò lù sí àwọn fámìlì ẹ̀ ẹni bá mú tí ìyàwó rẹ̀ ṣe lọ́wọ́ rẹ̀ ẹni bá mú tí àwọn ọmọ rẹ̀ ṣe lọ́wọ́ ẹ̀ ẹni bá mú tí àwọn níbọ̀ rẹ̀ ṣe lọ́wọ́ ẹ̀ nítorí pé kò sí ntọ́lọ́ tí lè dá lára ọ̀kan nínú àwọn ọmọ ayá kan ó dá arákùnrin kan mùsùlùmí ni a máa mutí tọba ti wá di aago méjìlá lóru ìyàwó lò ní súnlé kò nípa fóònù nítorí pé yọmọ ìsìnkẹ́ ti pé wọ́n pè é ipe wá gbé ọkọ rẹ o ó ti sùn sí bí o la ilaha èyàn tó níláàká inú wá gbé o ọ̀tọ̀ níbi wọ́n ti pè é lé ọ̀tọ̀ níbi wọ́n ti pè é lọ́la níjọ́ mi ìtọ́ba wá dé àwọn onímọ̀ kò ti dé yọ wá sùn lójú ọ̀nà táwọn tó wọn bá wá retí ẹ̀dágún méjìlá wọn wá sílẹ̀kùn wọn wá bá tó sùn lójú ọ̀nà tí ẹnu rẹ̀ rùn fún ọtí mu wọ́n dá ilẹ̀ kàmúrẹ́ta èkó tẹ̀fọ́tà tó bá dé pọ́ ọmọlúwà bí bá ní ọ tọ́lọ kàwé lóòótọ́ òsì kéwò nílànká inú èèyàn gidi yọ fọtílẹ̀ kéfà yẹfà èyí ṣe wèrè wọn náà mọ̀ pé èyí ṣe wèrè àmọ́ bàbá tí mo ti wá padà ya wèrè ọlọ́mọṣẹ́ wọn wèrè mọ́sí gbogbo wọn wèrè ẹlẹ́ẹ̀kejì yusabbibu al-amrad al-fattaka gbogbo ẹni tí bá ń mutí wọ́n ní kọ́mọ lè tọ́jú owó oṣù rẹ̀ àtowó iṣẹ́ kọ́mọ lè tọ́jú ẹ̀ kalẹ̀ torí pé yóò máa fi yanjú àrùn níbi iṣẹ́ ayé rẹ̀ ni ẹni bá ní ọtí lòun máa mu wọn lọ́wọ́ ran àwọn àrùn sí àrùn tó lóko àtẹ̀yẹ́ tó lóko ẹni bá mutí yóò lẹ́gẹ̀ rúru ẹni bá mutí ó padà ní stroke ẹni bá mutí ó ní cancer wọ́n sì ní bóbìnrin bá mú breast cancer ló wọ́n ní àwọn onímọ̀jìnlẹ̀ nínú medicine àwọn ni wọ́n ń ṣàlàyé wípé ẹni bá mutí kò ní lè tọ́ dáadáa máa lẹ́yìn ìgbà tí o ti kú lẹ́nu iṣẹ́ ta ni fún olówó oògùn ta ni fi ọlọ́sibítù ta ni sanwó bíìlì ta ni san bíìlì owó tí wọ́n fi tírìtì rẹ̀. wọ́n ní wọ́n tọ̀ wọ́n padà ní ọ̀sán àbí ọ̀bá ní ọtí a máa ṣokùnfà kó dúró má bi mẹ́mọ́ dáadáa ọmọ wa di ìta ń wọlé lọ́jọ́ alẹ́ ìwé èèyàn ńlá àwọn àmọ́tí wọ́n nínú àdáwò tí máa ń kan ọlọ́tí òun náà ní pé kò ní lè ní àṣekọ̀ dáadáa tọ́bájọ́kùnrin ọtí ó ti gba gbogbo ala rẹ̀ lẹ́yìn náà fọwájú obìnrin kọ́ wọ́n ní máa obìnrin téèyàn máa mutí ẹ wàá rí gbogbo aráàlú nísìnyí wọn mọ̀ tó ti lọ bí wọn kó ma wọn mutí bí wọn ṣe yàwó wọn mutí bẹ́ẹ̀ ń sòkú wọn tó mutí ní òkú ọlọ́mọṣà ìsọ ilé o aburú ni o ẹlẹ́ẹ̀kẹjọ zawalu ìmáàni àniwò wọ́n ní bọ́ọ̀ bá ti mutí tó bá ti gbégbó ọtí sí ẹnu rẹ báyìí wọ́n sì yọ ìmáàni kó lára rẹ̀ abdulhamid abbas afáwa ó ní wọ́n yọ ìmáàni ní ara àyàn wọ́n ní tó bá parí ọtí tán tó hún rírà tán wọ́n sì wá dá imani padà sára rẹ̀ bí wọ́n ti sọ wọ́n náà ni wọ́n ní wọ́n yọ imani lára rẹ̀ àbá àbúnà abbas wọ́n ní tọ́ba wá ṣe tán tí ọtí dá tán wọ́n sì wá dá imani padà sára rẹ̀ àbúfá wa Abu Huraira àwọn ní nígbà wọn sàlàyé ọtí mímu pẹ̀lú àdìsí tá a fẹ́ kà yín wọ́n ní ọtí wọ́n ní téèyàn bá ti mú lọ́wọ́ wọ́n yọ imani lára rẹ̀ wọ́n wá yọ àbáyá wọn wọ́n tún wá dá a padà sẹ́yìn wọ́n ní bàbá mutí tán tó bí ẹ̀dá tán wọ́n sì wá dá a padà sí ní ara àti tọ́ba mutí lọ́wọ́ èso olùgbàgbọ́ òdodo tó pé o ànábì ní láàyè sinmi záni hìnà yẹ sinmi ìwọ̀wọ̀ múmi bẹ́ẹ̀ yẹn bá ṣe sìnà lọ́wọ́ tí ń láṣepọ̀ pẹ̀lú ẹni tí ò lẹ́tọ̀ọ́ kọ́ láṣepọ̀ pẹ̀lú ẹ̀ lásìkò tí ń ṣe lọ́wọ́ yẹn wọ́n gbé imá ní kó lérí ẹ̀ wàlá yẹ sìnkú àsìkò tẹ́yẹ ń gbé nǹkan lọ́wọ́ yìí náà nígbà tí ń hina yashrabuha nígbà tí mú lọ́wọ́ wọ̀wọ̀ múmin kó tó wá wà lórí gbàgbọ́ òdodo tó pé ẹ̀rọ ayá mi nílẹ̀ ìfúlá bọ́bá wa kú sílé ọtí ńkọ́ bóò ní gbẹ̀yìn lẹ́wọ̀n yìí nínú àwọn ìnira tí ọtí ń kó bá wa láwùjọ àmọ́ kí ló kò mọ́rò má àwọ̀ ṣàyàfi wọ́n ní sẹ́ rí gbogbo ilé ọtí ní gbogbo síríìtì kọ̀ọ̀kan ilé ọtí ní gbogbo róòdù kọ̀ọ̀kan ilé ọtí ní gbogbo àwùjọ kọ̀ọ̀kan wọ́n níbẹ̀ ní báráàkì àwọn èṣù ibẹ̀ ni àwọn àdìjànú máa ti ń ṣe mítìn ibẹ̀ ni wọ́n máa fi ń ṣe ibùgbé àti gbogbo àwọn ọ̀tá ọlọ́run tí wọ́n balẹ̀ jẹ́ gbogbo ẹni tí ọba wọlé ọtí pẹ̀lú eré pípé wọ́n nígbà tí ọba fi jáde eré òní pé máa wọ́n ní ilé ọtí ilẹ̀ ti máa rí àwọn aṣẹ́wó tí wọ́n máa ń gbọ́kọ lọ́wọ́ àwọn ọlọ́kọ̀ wọ́n ní ilé ọtí ilẹ̀ ti máa rí àwọn akọrin ilé ọtí ni ibi tí àwọn olè tí wọ́n ti máa ń ṣe mítìn àwọn ayakila ilé ọtí wọ́n ti máa ń ṣe mítìn nítorí pé ẹnìkan kan ò ní béèrè lọ́wọ́ àwọn pé kí ni wọ́n ń fẹ́ sẹ́ẹ̀rí ni ọlọ́run wọ́n ebéèrè pé kí lọ́n wá ní mọ́sálásí ilé ìsùn náà wọ́n ebéèrè pé kí lọ́n wá bọ́bá ti dòkó náà máa ń ṣe náà lọ ní mọ́sálásí tọ́ba ti wọlé ọtí náà máa mutí lọ náà ní ẹnìkan ò ní béèrè pé kí lọ́n wá lóbi jẹ́ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn jọ́ìntì táwọn èèyàn ti mutí láwùjọ kọ̀ọ̀kan àwọn olè tí wọ́n rọ́ọ̀bù àdúgbò yẹn ibẹ̀ wọ́n ti ṣe mítìn bẹ́ẹ̀ bá ti fẹ́ kó ní ọjà yín ládùúgbò ẹ mọ́jì ilé ọtí ó wà ládùúgbò bẹ́ẹ̀ bá ti fẹ́ kí eré àwọn ọ̀dọ́ tó wà ládùúgbò ọmọ àdàrú kan máa ṣiṣẹ́ kíṣẹ́ látara kí ọpọlọ wọn ò pé dáadáa má ẹ tako kí ilé ọtí wà ládùúgbò yín ẹlẹ́ẹ̀kẹwàá musahabatu sọ ibil khamri alifusa wọn ní bẹ́ẹ̀ bá mutí kò ní lọ́rẹ̀ dáadáa àwọn èèyàn àmọ́ tẹ ẹ̀rùn ọ̀rẹ́ yín bá ké mu títẹ̀ ń wòra definitely ẹ̀yin náà ẹ̀yin ṣe yàn dáadáa abẹ́lẹ́ ọ̀pọ̀lọ́ máa sọ níbi aburú ọtí o maratibu nuzuli al-ayat allati tadullu ala tahrimi al-khamr wọ́n ní sẹ́ rí ọtí níbi tí ọgbàdùdé lára àwọn èèyàn ká nàbí òtún bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n ní kọ́ sọ àyà kankalẹ̀ ọlọ́run ní yasalunaka anil khamri wal maisiri wọ́n wá béèrè lọ́wọ́ rẹ̀ sí ṣọ́tídà àti tẹ́tẹ́ kulli fihima ismun kabirun wa manafi'u linnas wa ismuhuma akbaru min naf'ihima ilé àdájọ sọ fún wọn pé ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ tó pọ́wọ́ àmá ń fa fún yín bẹ́ẹ̀ zero bẹ́ẹ̀ zero sáǹfà ní fún yín ẹ wá rí ẹsẹ̀ rẹ̀ àtàbúrú bẹ̀ ọ̀pọ̀ ju àǹfààní tẹ̀ rò pé ẹ̀rí ń bẹ lọ́wọ́ bó ṣe jẹ́ kò sáǹfààní bẹ̀ lẹ́yìn náà wọ́n ṣe mú lọ lẹ́yìn ayà nígbà wọ́n ọlọ́run tó sọ ayà mi ó mọ̀ bùrọ̀ kàtó àbúrẹ́dọ̀ àná wọ́n káfíà ṣáfíà wọ́n wọ́n bọ̀ mi fún wa tí ó sọ tí lè ayé àwọn èèyàn bàjẹ́ pẹ̀lú ọtí anábìrin ṣe sọ́rọ̀ ọlọ́run bá tó sọ mi ọlọ́ni wà látàkọ́rọ̀bù sọ́láàtà ẹ má lọ lè kírun wà á ń tún sùkárọ̀ gbogbo àti ìbá ti ń wúrí àti ẹsẹ̀ mú títà hátà àtàlàmú máa tẹkùn lóun títí tẹ́ẹ̀tì máa ń tẹ̀ sọ lẹ́nu àyà kùránì gẹ́jú yíwa fún mi bá ti mú jù ní mọ̀ ń sọ máa nítorí pé ọpọlọ tá ah, tó ọ̀rọ̀ aláàjì ọ̀gbọ̀dọ̀ mú tí máa aláàrin òní máa tó bọ́ọ̀ bá ti wá máa tó wí máa ọ máa àwọn èèyàn ọ máa nígbà tí ayé àyíṣàkalẹ̀ àfọwọ́ Umar ó ní Allahumma anzil alayna ayata tahrimil khamr ṣáàfìyà káàfìyà ọlọ́mùbá wa sọ ayé àkàlẹ̀ tí ò ṣe ẹ̀ ní síbi àṣàṣímá síbi wọn ní ká máa wá kírun tá a bá mú kí ẹ a bá sì mú kírun tán a máa mú kí lọ. ọlọ́run padà wá sọ ayé akẹ́ta kalẹ̀ kẹ́nìkan má tutù kútu o ọlọ́lá àǹfààní bẹ́ẹ̀ bí ọtí má tutù kútu àwọn ọ̀dẹ́rùn ayà bẹ́tẹ̀ ta ni ọkà fáwọn jẹmọ́ o mọ́tòrí pé òun tí òun yán tí mú kọ́ máa pọ́lọ̀ lára nfààní mbẹ́mbẹ́ kò sáǹfààní mbẹ́ o ayà ẹlẹ́ẹ̀kẹ́ ká sọ kalẹ̀ ọlọ́run bá ní yá ayé wà lẹ́bí ní amánú ẹ̀yìn olùgbàgbọ́ òdodo innamal khamru ọtí mímu wal maisiru tẹ́tẹ́ síta wal ansọ́ọ̀bù ìmọ̀ rígísùn mìíràn àmàlì ṣe ìtọ́ ìdọ̀tí ni iṣẹ́ ìṣù ni fẹ́dítẹ̀rì búrú ẹ̀jìnà sí pátápátá láàlàkùn mùtòfìlìhù kẹ́lì jèrè lẹ́yà tọrọ àti bí nìbá mo ti kò ní jèrè ara ẹ̀ láyé ẹbí rẹ̀ ò ní jèrè ẹ̀ ìyàwó sọ fún ọkọ rẹ̀ kọ́ mọ́ mo ti mọ̀ ò ní padà jèrè ẹ̀ àdá ló wí bẹ́ẹ̀ ẹ̀yin ibi tẹ̀ wẹ̀ nìkan láàrin yín ti mu tí ẹ sọ fún bá rẹ̀ bá dé gbogbo ilẹ̀ náwó bọ́ bá dá mọ́tò nù tọ́pa gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dọ́ ọlọ́run tí wọ́n lọ jẹ́jẹ́ ẹ̀yin lẹ́sàn gbèsè ọlọ́run wá fi ìpẹ̀rẹ̀ sí ìjọsà àtọ́tí àti tẹ́tẹ́ àti ká máa wo sẹ́ ọlọ́run wá fi sínú kàtígórì kan náà tá a sì mọ̀ pé ọtí mímu ń ṣe àwàdà lọ́dọ̀ ọlọ́run ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀fọ́ tí ilẹ̀ o ẹ̀fọ́ tí ilẹ̀ o ẹ̀fọ́ tí ilẹ̀ o àti báàbò sọ́dọ̀ khamri wa ti ṣàrọ̀ kí ló wá fà tí ọtí náà wá tó wá káàkiri gbogbo àgbáńlá yìí àwọn òyìnbó mu dúdú mu funfun mu lárúbáwá mu lárúbáwá àwọn náà ti mutí alákòókò tó fà ní pé yẹ zọ̀ọ́mọ́ na annaha turhibul huzna wal humum gbogbo ẹ̀mí wọn ni pé bínú àwọn bá ń bàjẹ́ báwọn bá ń mutí inú àwọn òní bàjẹ́ má inú àwọn òní bàjẹ́ má àwọn àlùfáà wọn ni kò rí bẹ́ẹ̀ wọ́n ní kò rí bẹ́ẹ̀ téèyàn bá mú ọtí tó bá ń rú o pé torí pé inú òun bàjẹ́ lòun fi ń mu tí wọ́n ní ó pọ́sibù kọ́pọlọ rẹ̀ ó ṣe é lọ kọ́mọ ronú àmọ́ tó bá ń mu tí ká sójú dá ìbànújẹ́ òun tó padà torí ìbànújẹ́ lòdò ti má mu tí má sọ má kó fọ tí kàn ronú rẹ láyé rẹ má má sọ bẹ́ẹ̀ yóò tún dá wàhálà sínú ayé rẹ yóò kàn fún ìbànújẹ́ rẹ ni kọ́lọ́mọ bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wá nújẹ́ o ìbànújẹ́ wa kọ́lọ́mọ ọlọ́ni alábi zikiri láhi tẹ́tùmá inú kúlóòbù ọlọ́wọ́n bá ní ẹ̀rí tẹ́ni tí máa ń balẹ̀ tí ìṣòro fi máa ń kú nínú ẹ̀mí ẹni ìrántí ọlọ́ọ̀ni ó lè sàlọ̀ àlá kírun ni ọmọ kakura ọmọ sàkáà ó rí pé ìbànújẹ́ ló sì lọ. ẹlẹ́ẹ̀kejì nínú ìdí táwọn èèyàn mú wa tó ọtí fi pọ̀ láwùjọ ìrìndọ́hùn náà fún èdè àwọn èèyàn tí wọ́n wá síbi ìjọ tá à ń ṣe à ń kó ma ní o à ń ṣèyàwó ni o wọ́n ń sòkú ní o ọ̀rẹ́dẹ́gbò òkú tẹ́lẹ̀ kù sínú sẹ̀rẹ́ẹ̀sì wọ́n ní nítorí pé inú àwọn ń dùn iná ni àwọn fi ń mutí sọ fún wọn pé inú fi mutí ọlọ́run fún yín lọ́mọ ọlọ́run bá ní kíyàwó dàgbà bàbá ìyàwó òkú ìyá ìyàwó òkú ìyàwó náà lọ ẹnìkan kan ọ̀yá wèrè nú wọn ẹwọ́ owó ẹrówó ẹfẹ́ rafẹ́ ẹra sọ̀rà ẹra màálù ẹra ráìsì ẹra jùs ẹwà ń sọ fọ́lọ́n pé wọ́n ọlọ́run inú tá a fi dúpẹ́ fún ọ òun náà ni pé ọtí tọ́ ọlọ́ọ̀fẹ́hùn á mú níbi orí tó ṣe fún wa. Ah, la in shakartum la azidannakum ọlọ́run tẹ̀ ń bá ń dúpẹ́ yín sórí fún yín wala in kafartum tẹ bá ní ẹ máa takò mí pẹ̀lú oore tí mo ṣe fún yín ẹ máa rọ títí ní ìjọ yín èmi ọlọ́wọ́ lu àlùbáríkà kú ònú kọ́mọ yẹn èmi ọlọ́wọ́ lu àlùbáríkà kú ònú ìyàwó tẹ̀ ń ṣe yẹn èmi ọlọ́wọ́ bọ́ lu àlùbáríkà kú òbí fírídọ́ọ̀mù yẹn èmi ọlọ́wọ́ bọ́ lu àlùbáríkà kú òbí ayẹyẹ tẹ̀ ṣe yẹn nítorí pé ẹ ti gbé ojú ìjà kú ọlọ́run pẹ̀lú ọtí tẹ́ra tí ó sin àfa àwọn èdè òkú mi sẹ́bẹ̀rì ń tẹ́ kó sọ̀ kan sẹ́yìn ọ̀pá àbá súnmọ̀ níwá mùsùlùmí náà sẹ́yìn ọ̀pá kùránì ní wọ́n sọ́wọ́ àti fún yín ni àfa àti sẹ́yìn yóò sọ̀rọ̀ fún yín wọn ò díẹ̀ má pàtàkì ọtí ni. látọ̀ àtàlẹ́ mọ̀kàló fi máa ṣe ti xarì. nínú tá a máa ń sọ òun náà ni pé èmi mú àwọn ọ̀gá mi láti bí mi àwọn ọ̀rẹ́ mi láti bí mi àwọn friends mi àwọn níbọ̀ mi àwọn kálíbà tá à ń bá ṣe lóòótọ́ they are christian oye they are not muslim wọ́n èé mu ọtí èmi èé mu ọtí but àwọn ni wọ́n fẹ́ mú látọ̀ àtẹlẹ mọ̀kànlú òkú àwọn gbọ́dọ̀ tẹ̀lé ẹni adá tí mà á ṣiṣẹ́ tẹ̀lé xaalì láti ṣe ọlọ́run ọba tó dá o ọba adẹ́dá nídìí bẹ́ẹ̀ ẹ̀rọ màá yá wa tẹ̀sẹ̀ rí ni kápẹ́ afẹ́ lóyún nù àbá dúró ní làásì mutí ìmáa mutí níbi ìdùnnú òun làpẹrẹ pé ọlọ́run fẹ́ yọ àlùbáríkà kúrò nínú ìdùnnú yẹn àlùbáríkà ò ní kúrò nínú ìgbéyàwó yẹn o àlùbáríkà ò ní kúrò níbi ọmọ tẹ́ ẹ fẹ́ kó pinnu ipò ò ní mutí ò sì ní gbẹ̀nìkan láyè kó mutí. kódà nígbà míì àwọn ọ̀rẹ́ gan wọ́n ra wa wọ́n ní àáfà àti màkà àáfà ni ọ́ òwe mutí ń tẹ o ti lè jọyìn àwọn ẹlẹ́sìn kan sí i a ti òwe mutí àmọ́ àwa fúnra wa mọ̀ wọ́ọ́rì ìyàwó ra sẹ́yìn mọ́tò mọ́tò wọn jalè o mọ́tò wọn kọ́ bá wọn jàkẹ́ mọ́tò rẹ̀ ọ̀dà ju kọ́lọ̀ wọn lọ́ọ́ kù nínú àwọn ọ̀rẹ́ rẹ̀ lọ. kótó ọba ti mutí ọlọ́run yọ ọ́ kó nínú àwọn ọ̀rẹ́ ẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin nínú táwọn yẹn ń sọ àtàdáwì bí ha wọn ní àwọn emu tí hafi ń sóògùn ni àfọwà Tariq bin Suwaidi al-Ju'fi nínú àwọn sàhábà ọlọ́run gbé ọtí lọ́wọ́ báyìí fi ń kó àgbo òun ní sẹ̀má àgbo tó ń fẹ́ mu fanaha fanaha ni Rasulullah sallallahu alaihi wasallam orílẹ̀ bá ní Tariq ọtí pẹ̀lú àgbo ọfẹ́ fi ọtí lóògùn ó ní ìnáma àti náà wà lè dáwà òun ebu tí òun kàn fẹ́ lò fún àgbo tó òun fẹ́ mu ni ògùn náà ògùn bá ní ògùn ìrísífọ́ ni kọ́lá ìnáwó rẹ̀ ṣẹ̀bi dáwà anabi ni wàllá tó ń pẹ̀lú ọtí

ó ti mọ̀ pé pọ́ìsì wà mẹ́ ọlọ́wọ́n ọba yẹn ló tún wá fi ìwòsàn yín síbẹ̀ ọlọ́wọ́n yìí síbẹ̀ aláàánú ni ọlọ́wọ́n ọba wa àfa wa ní anábì lọ sọ̀rọ̀ yìí nínú ẹgbàá wa mi anábì ní bàtà dáwà o ẹ má sọ ogun wòsàn ó ń dè pàrọ̀ gbẹ́kúdè ogun wa arísìkí nìkan lẹ̀ ní ṣe àmọ́ ogun ọba ogun onírúurú eré fífọ́ ọ̀pá yìí gbogbo àwọn yẹn ẹ má lo ogun kára yín ó lè má lé ẹ má lo ogun àlàáfíà ara àdẹ́bì ni ẹ máa ń sàwọn ogun yẹ wàlá àtàtàdá àwọ̀ òbí haram àmọ́ bẹ́ẹ̀ bá ṣe é ẹ má fi nǹkan haram ṣe o nínú haram òun náà ni ọtí mímu aláwọn àfáà tí wọ́n dá ní lóhùn àwọn jẹ́lẹ̀bí ọlọ́ba ní fún wọn mọ̀ ní adáhùnmọ́lọ́hù jẹ́míà àwọn àfáà dá ní lóhùn mùsùlùmí tó lóhùn ọmọtímá tọ́wá lọ́dọ̀ àfọ́ ní jẹ́lẹ̀bí àfọ́ ní kéwú wọ́n yẹ sáfẹ́ kéwú nìkan wọ́n kéwú ẹni tá a wí yóò tún wá sọ fún ẹni tó wà yìí pé tó sáàrì sì náà fún mẹ́rin àbí o ẹ̀rọ máa wá bá tọ̀hún pín láti ọjọ tóun ti gbọ́ wà sílẹ̀nu yìí kọ́lọ̀ ní èèwọ̀ lọ tí lòun ò ti mú yóò máa ní àfa sinapu lẹ́pẹ̀ yóò ní sinapu kí ní kí ni ní pẹ̀lú mẹ́rin rẹ ọlọ́run ti mọ̀ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n máa ń sọ òun ni pé èmi máa mú ọtí ń tèmi àmẹ́mì mú débi tí tì máa wíwèé kú yìí tíntín èmi máa mú tíntín èmi máa mú kọ̀sẹ́nìkan tó ní mọ sọ̀sọ́kùsọ ládùúgbò rí èmi ò sì lùyàn rí ìdámọ́tò nù òwọ́n náà lẹ́rìí inú tíra tíntín tó mú ná ọlẹ́rìí anábìnrin kúlù haram gbogbo tí bá mú yàn ń húrira haramu ni èèwọ̀ ni wà máa àtìkàrà kẹsìrì hù èyí tó bá jẹ́ pé tá a bá mu púpọ̀ rẹ̀ a máa ń ríra ni fakọ̀lì ìlú haram anábì ní tíntín rẹ̀ náà haramu ìgbésẹ̀ ìsùn ìgbésẹ̀ ìsùn tíntín tó mu náà bọ́báyá ó tó mu díẹ̀ bọ́báyá

bóò làwọn yìí wá dé ibi táwọn ti fẹ́ pàdé hòtẹ́ẹ̀ táwọn dé sí àbí rẹ́sítọ́rántì táwọn ti lọ lè pàdé káwọn wá mu tí kémi ọmọ wá mu mọ́ọ̀tì kò pọ́sibù irú nǹkan báyìí ó ba bísíǹsì jẹ́ ni <laughs> Allahu akbar àwọn míì wá ní ọtí nǹkan làwọn ń ta kọ́dà oyè mọ́sálásí táwọn jẹ ìdí ọtí náà làwọn kiri ṣàkóso àwọn ọlọ́tí náà lẹ́wọ́ láwà ní fún ẹ̀yàn àfáṣe dánù èyàn fà ṣẹ́tánì ẹmọ̀ pé ń lé ọtí ní tí ń ṣiṣẹ́ yóò sì gbé mọ́tò lé ọtí wáwájú yín yóò lóun wá ṣáájú na ti wà náà àwọn mẹ́wàá tá a kà lẹ́ẹ̀kan gbogbo ẹni tí máa ń rántí lọ́wọ́ ọlọ́run ṣe anábì ní inna Allaha ọlọ́run bá wa idha harrama akila shay ti ṣe jíjẹ nǹkan kan bí ẹ má jẹ́ àbí ẹ má mú kéèyàn ti ṣòwò kéèyàn ọmọ rówó bẹ̀ gan ọlọ́run ti ṣòwò náà léwọ́ níbo ni wọ́n mutí tó ṣe nǹkan ọtí fáwọn yẹn tó ń da mọ́tò oyin fi èrè wọn dàrú tí wọ́n ń gún bẹ́ẹ̀ tí wọ́n ń gbá ìyàwó wọn lójú tí wọ́n ń kọ́ máa lẹ̀ tí wọ́n ń kọ́ ìyàwó lẹ̀ ọwá tó wò ní lẹ́sẹ̀ ń bẹ̀ bọ́ọ̀bá wá pòròdúsọ tí tó kára kàkàkó lè kọ̀wé lẹ̀ kí kú ó tó dé ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn gáràjì káàkiri ẹ̀rọ àwọn ẹ̀yọ́ lọ́sí tí wọ́n bá tàyín ńláńlá wọ́n tún ta àwọn kéékèèké báyìí sínú sásẹ̀tì ẹ̀rọ àwọn èèyàn láàárọ̀ láàárọ̀ ẹ̀ kí ẹ̀dọ́ ẹ̀ka máa kàtí káàrọ̀ wà lọ́sà kálukọ́ máa jẹ́ ọtí mo ní gáràjì nídìíkọ̀ bọ́tọ̀ àwọn ìyá kan tí ilé tuntun yóò dé ìta gbangba yóò dé bẹ́ẹ̀ lágùn mẹ́rin àbọ̀ yóò kú bẹ́ẹ̀ lágùn méjì lálẹ́ ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ Islam ó yẹ kẹ́mọ̀ tó lẹ́yìn ọlọ́kọ ọkọ rẹ̀ gbádùn bàbá wa gbádùn a máa ní kí òun kọ́ wà lé níta mẹ́ta kọ́ máa yàrá yẹn wéèrè látara ọtí ṣẹ́pẹ̀ ògógóró ògùrọ̀ ẹnu gbogbo tí máa ti ń húnyàn ríra gbogbo tí máa ti ń húnyàn ríra wọ̀ nínú Islam wa wàá rí ẹjú tó ta pẹ́lú gbogbo ha ìbéèrè máa wáyé tó dá àmú àtìta ìjẹ́ tí wọ́n bá fi ṣe pẹ̀fúmù sáàlẹ̀ sí sára bàbá ṣẹ́kù aláàmàtú ṣẹ́kù sára albozan àwọn àfáàwọ̀ àgbà wọ́n ní kẹfà nàtàtà ìyàbò wọ́kọ̀dì kọ́ọ̀lọ́láhù fọ́dìtẹ̀nìbú bó láti máa fi ọtí sára tẹ́yìnbà tọ́lọ́ni èjìnà sí ọlọ́ni èjìnà sí nǹkan ẹ̀wọ́n fi àwọn àfáà tí wọ́n bá fi alkọ́họ́ ṣe a lè máa fi sára àwọn àlùfáà ní kọ́ọ̀lù mọ̀rìjù ọ̀rọ̀ yẹn kò wúlò kò ṣiṣẹ́ fọ́dí tẹ̀lébù ọlọ́run yẹn jìnnà sí bóòlù tó máa wára wálé tó wà ní pàfọ́ọ̀mù tí ò sí lè mọ́ni kò sí pàfọ́ọ̀mù mímọ́ àfikọ́ ọmọ ká máa gbóòrùn ọtí lára rẹ̀ ìwọ lọ pàfọ́ọ̀mù ọtí eléyìí náà mutí èmi èdè wá pàdé má lò pàfọ́mù ọlọ́tí máa wo mùsùlùmí dodo òkú bàtú sáré bìlù khamri ẹni tí wọ́n mutí kí ni ìyàtọ̀ wà fún láyé ṣe rí ẹni tí mutí iye ń ṣẹ̀ṣẹ̀ kan àwọn ìṣẹ̀kọ́ lágbára ni ìyá wà fún lọ́hùn ó sì ní ìyà láyé ń dínà a máa fi dùn ìyá ẹ̀rí ìyá ayé tí ó jẹ ẹni tí bá mutí a fún ní fọ́tí blala bá a bá ti gbá a mú pé ń mutí àrọ́tí lọ́wọ́ ẹ̀ ti mú àbí ń ríra àwa rí kọ́ tí ń rùn lẹ́nu ẹ̀ àwa wádìí àwa rí kó mu tí lóòótọ́ nínú sẹ̀rí àtìláàmù tó bá bá kọ́lọ̀ òun fèrè jìun á sè ní bílálà anábì ní tó bá mu tí ẹ̀sìn bílálà wọ́n yìí ní àádá tó bá tún mú mi ẹ̀tún fàjìlódú ẹ̀tún sè ń bílálà tó bá tún mú mi ẹ̀tún sè ń bílálà fọ́ọ̀tì fọ́ọ̀tì ni wọ́n máa jẹ àlù sẹ̀rí àtìláàmù tó bá ti bú bẹ́ẹ̀ kò ní wọ́n náà wa

àbíkẹ́sì fún fẹ́ gbé mọ́tò kọ́mpínì fún wọn ni a ah, ẹfẹ́ sọ mọ́tò ten million mọ́tò five million ẹfẹ́ dorí ẹ̀wọ́gbó ẹ̀mọ̀ kọ́mù tí ọ̀nà ọmọlúwàbí ó kú lára rẹ̀ fọ́dà ilẹ̀ kámúrátà ẹ̀yìn kọ́hùn tàfàtà afáàní ọmọ ìyá àtọ́bájẹ́ ah, ah, pé ọmọlúwàbí bá ní olóòótọ́ ọkọ̀ aláàjì ní olóòótọ́ aláàjà ní ọ àfáàní ọ tó bá jẹ́ pé ọmọlúwàbí ní ọ àà fọ̀tílẹ̀ kẹfà yẹsà àkàrí jùnúùnì mọ́ni àkàrí bó o ní ọmọlúwàbí ó ṣe máa rìnrìn wèrè yìí kò níyà wèrè o èmi náà níyà fọ́ọ̀bà wá fẹ́ yà wèrè mọ́ mọ́ sí wa fọ́ọ̀bà fẹ́ ṣe rè fọ́ọ̀bà fẹ́ deléyà láàrin ìlú wọ́n máa sọ pé pírọ́blẹ́mù tiẹ̀ ọtí ni pírọ́blẹ́mù ńlá ni o máa bẹ̀rẹ̀ nǹkan lọ́n sànú rẹ o ṣe rí ọtí ẹ̀yọ́ miami nílẹ̀ Islam èyí tí ń sọ orúkọ ni wọ́n máa ń sọ ọ́ ọlọ́run ọba nínú ìyá ayé tó wọn fi jẹ àwọn tí wọ́n bá mutí láwùjọ wọn anabi nílá yẹ ṣọ̀rọ̀ bá nà náà sunmi ní ummati àwọn ìjọ mi wọ́n máa mú ọtí gan-an alhamura tó bá di ìgbẹ̀yìn ayé gbogbo ṣíríìtì gbogbo ilé gbogbo róòdù gbogbo jẹ́ǹtì ẹ máa máa rí ilé ọtí ilé ọtí ilé ọtí tí wọ́n máa kọ́ ní gbogbo bí anabi ní sọmọ́ọ̀nà ha bígẹ́rì sí ni ha wọ́n máa wá sọ àwọn ọtí ní àwọn orúkọ oríṣiríṣi láwọn orúkọ tẹ́lẹ̀ mọ̀tẹ́lẹ̀ ọtí náà sì ni wọ́n máa ṣe yòókọ rẹ̀ Allahu akbar wọ́n wò ó kọ̀ọ̀kan fún un wọ́n wò kọ̀ọ̀kan fún wọn tọ́jẹ́ pé orúkọ yìí ádìrì lẹ́ẹ̀sì mà pé kìí sọtí anabi sallallahu alaihi wasallam anabi ni yóò sọfọ aláàrú ọsẹn bin maase àwọn tí wọ́n mutí yìí wọ́n máa wá tapiano lérí wọn wọ́n sì máa dùgbò sí wọn lérí dánwó gbẹgbà anabi ni àwọn yóò dúró lẹ́gbọ̀ọ́ wọn báyìí wọ́n dúró níwájú wọn báyìí wọ́n máa wá tapiano àwọn aṣẹ́wọ́ máa wá jó oyé wọ́n máa wá lùlù wal muganiyati àtàwọn obìnrin akọrin dúndùn wọ́n máa wá akọrin fún wọn sẹ́rí pé ìgbẹ̀yìn ayé ó ti dé sẹ́rí pé nígbà níbi náà ṣẹlẹ̀ tó ń ṣẹlẹ̀ yaksifu yaksifu lọ́hùn bí ìmìlẹ̀ ọ̀dọ̀ ọlọ́run bá ní òun ó rí ilẹ̀ mọ́ wọn lẹ́sẹ̀ ni earthquake òun ó rí ilẹ̀ mọ́ wọn lẹ́sẹ̀ táwọn tá a wí ìtọ́jẹ́ pé wọ́n parẹ́ sínú ilẹ̀ wọ́yẹ́ jàlù mínú mu kíra dákẹ́ wọlé kanasira ìgbà wọn fi jáde nílé ọtí wọn sì máa dọ̀bọ wọn máa di ẹlẹ́dẹ̀ ìgbẹ̀yìn ayé ni o ìyàtà ilé ilé ìjàmà ẹ̀rí ìyàtọ̀ ọ̀run kọlọmọsà ìsọ níbẹ̀ anábì ní sáadà sátúrọ́n anábì ní àwọn mẹ́ta kan bẹ láàyè dùkúlù jannata wọn ò ní wà janna o wọn kọlọ lè wọnánà alẹ́ àkúliwálidẹ́ ẹni tí ń gbomi lójú ìyá àti bàbá ẹ̀ ẹni tí ń ṣe ìyá àti bàbá rẹ̀ tí ń bà wọ́n nú jẹ́ wálé múdí mínú lẹ́kàm àti ẹni tí mu ọtí tí ọmọ ti ń ṣe mọ́ ọtí ló mu fáá títí níjọ́ tí ó kú náà ó kú sí ilé ọtí ni níjọ́ tí ó kú náà ọtí sì wà nù yàrá rẹ̀ àwọn olówó kan bẹ́ẹ̀ lù wá sí mùsùlùmí náà bẹ́ẹ̀ nu wọn o wọ́n bàjẹ́ yẹn wọ́n rí ọlọ́run ọba fi débi pé lẹ́yìn ìgbà tí wọ́n bá kọ́ yàrá tán tí wọ́n kọ́ pálọ̀ tán tí wọ́n kọ́lé àlejò tí wọ́n tún kọ́ ilé àwọn ọmọ tí wọ́n máa fi ṣeré wọ́n wá kọ́ ilé ọtí sínú ilé wọ́n ní báàlì lọ́lẹ̀ yẹtu báà rẹ lọ́lẹ̀ yẹtu ọgbọ́dọ̀ kú sínú ilé yẹn kí o tún tún wà ní fíríjì rẹ o ọgbọ́dọ̀ kú sínú ilé yẹn kọ́ tí o tún wà ní oko sí o ò ní bá o mùsùlùmí ni o ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ Islam ẹlẹ́kẹ̀ẹ́ta wọlé mọ̀ nánà bí màá àtọ̀ ẹni tí ń sì lè gún lórí oore àwọn aláṣọ dọlọ́là àwọn aláṣọ dọlọ́là aṣọ tó wọ̀nyí àwọn aláfún ọ̀dọ̀ mi ló gbé lọ́dún mẹ́fà nígbà tó kú nílùú òkè èmi mo fi sẹ́nu iṣẹ́ èmi mo ṣe gbé dáhùn fún ọ̀wọ́ wa ń ṣèrè egun nígbà lè kíyàmà náà bílò níwà lè jẹ́ náà bọ́ọ̀ bá ṣe wà jẹ́ náà kọ̀kọ́ wọn náà bọ́ọ̀ bá lẹ́bọ̀ lẹ́rù bọ́ọ̀ bá lẹ́bọ̀ lẹ́rù ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa níparí ọ̀rọ̀ mi ọlọ́run bá wa ó ń pè wá sákèésí ọlọ́mọba ni yá ayò alẹ́dínà àmànù ẹ̀yin olùgbàgbọ́ òdodo istajibu lillahi wa lirrasul ẹ̀dá ọlọ́run lóhùn ẹ má mú símà ẹ̀dá ọlọ́run lóhùn ìgbò tí ẹ kó kó nulẹ̀ wa lirrasul anábìnrin ẹ má mú tí yóò bọ́mọlúwàbí ń jẹ ọlọ́run ẹ má mú tí yóò sọ yín nídàkúdà yóò sọ ìdá láàrẹ̀ yóò sọ ìdá lẹ́yà yóò kó ti dúró yín yóò sọ ìdá ìdá bí àkàrẹ̀ nígbà lè fi àmọ́ ẹ náà wà lè rasul anábìnrin ẹ̀ máa mọ̀ kí istajibu ẹ̀dọ́ lọ́n lóhun ẹ máa wà fún àti ń sọ ẹ wu ọlọ́run ọba rasul ìdáadá ákùn tọ́lọ́run bá ń pè yín lè máa yọrin ikùn lọ síbi nǹkan tí yóò sọ yín di wa man taba taba Allahu alayhi bẹ́ẹ̀ bá túbá ọlọ́run bá ó sì gbà tuntun bá rẹ̀ ata ibùmílà zambi kama la zambala bẹ́ẹ̀ bá lóun mutimale ni gbogbo èyí tó ti mú sẹ́yìn wọ́n sì parẹ́ fún un gbogbo èyí tó ti mú sẹ́yìn wọ́n ṣàforíjì rẹ̀ fún un fastaghfirullah ẹ̀jẹ̀ awọ́lọ́ ọba lálá foríjì innahu huwal ghafurur rahim ọba tí foríjì ni sí kẹ́ni mi ọlọ́run kẹ́yìn yọ kẹ́yìn mi náà ẹ̀mí rẹ̀ tó lè yẹn ọlọ́run ọba àlá ó lè rọ̀ ọ́ bọ́ba tí wàá fẹ́rí kalẹ̀ máa sọ fọ́nà pé ọlọ́run ọba akhrij al-khamra min qalbi ya Allah wọ́n lọ́wọ́ báwọ̀ mọ́sà mú ọtí ìfẹ́ ọtí mú jáde kó nínú ẹ̀mí mi wọ́n ti sàrà ọlọ́run wọlé àfàrà tí mo ṣe ìmọ̀jẹ mo ti ma ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ sísílá tó ọba ti mọ ma ọlọ́run yọ mo sẹ́yìn ọlọ́run parẹ́ fún ọlọ́run ṣàforíjì fún ilé yóò ní dàrú o mọ́tò yóò ní lásìdẹ́ǹtì o wọn ò ní yọ ọkọ̀ lẹ́nu iṣẹ́ o bó ní sọlá yá kila bá onídólé o bí yẹn bá ti mutí gbogbo ṣe é bú ṣe ẹ̀yìn alhamuru umul khaba'i ọtí mímu ìyá gbogbo ẹ̀ṣẹ̀ ni òun ló bí gbogbo ẹ̀ṣẹ̀ òun ló máa bí gbogbo ẹ̀ṣẹ̀ fẹ́ni tí máa ń mú ọlọ́run ní dèrè wa ró àní sábà máa ń ayé àní sábà máa ń gbàlù kíámà àní máa fi gbogbo owó pẹ́ńsà wa àní máa fi ìlera lè ṣe tẹ́sítì ní general hospital látara ọtí mímu pẹ̀lú bá mu tí ó bá di gbẹ̀yìn ayé ó kó lọ hospital ó kó lọ bẹ̀rù tọ́ba wa fẹ́ kó lọ tọ́ọ̀fẹ́ dé bí sí yọnu tọ́ọ̀fẹ́ dé bí sínú ìdààmú stop dáadúró bẹ́ẹ̀ ọlọ́run fẹ́rí jàn ọlọ́run bá ń sọ̀rọ̀ ẹ̀rọ àtàwọn àtẹ̀yìn ọlọ́run ní sọ alọ́mọtí fastagfirullaha innahu huwal ghafurur rahim والسلام عليكم ورحمة الله وبركاته عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون